nǹkan tí mo kàn rí nínú torí òun gan kọ ewì kan tó kọ orin tí wọ́n ń lò lórí kinní ó rí bí ẹni pé nǹkan yẹn ó ó ó ó ti mọ̀ pé nǹkan yẹn máa ṣẹlẹ̀ ó ti yí padà kúrò ní ìlànà ìbílẹ̀ ó ti di onímọ̀lẹ̀ èmi ò tiẹ̀ mọ̀ sọ di mùsùlùmí ṣùgbọ́n tẹ́ ẹ bá wo ewì rẹ̀ kan tó kọ tó ń sọ pé bíkú bá pagbe tó parọ́ ó ní àti sentá àgbọ́dọ̀ sí àti nẹńtá àgbọ́dọ̀ nà àti hùwà ó ń sọ nínú ewì yẹn níbẹ̀ ó túmọ̀ sí pé ó regret action láti yí padà sí ìmọ̀le yẹn ó sì ń bẹ̀bẹ̀ nù yẹn náà ló ti pẹ́ ẹ bá níbẹ̀ ẹ bá níbẹ̀ Òdùmarè ẹ bá níbẹ̀ Olódùmarè kì í ṣe rárá kì í ṣe pé kò dáa o kò babaláwo tó tó kọ́ gan kò fi ṣiṣẹ́ ṣe ó kàn ń lo ẹ̀kọ́ ìmọ̀ tó wà nínú Ifá láti fi ṣe tíátà ni kì í ṣe pé ó ń dálejò lóhùn pé ó ń dáfà fún yàn kò fi iṣẹ́ àwo ṣiṣẹ́ ṣe nígbà tí àwọn babaláwo ti gbọ́ wípé ó ti yí padà sí. Si, mùsùlùmí kò sẹ́ni kankan tó jà sí nǹkan tó fẹ́ ló ṣe yẹn kọ́ńtẹ̀sì wọn kò sí jà ń bẹ̀ tó bá wùyàn ló lè ṣe ẹ̀sìn tó bá wùyàn ló lè sìn. tí ẹ rí àwọn tó ń pọ̀fọ̀ tó ń ṣèkà ọ̀pọ̀lọpọ̀ olúkálùkù ló mọ bóun ṣe ń rìnrìn yẹn kò sí ẹni tó mọ ẹkọ ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan ó ní mo sọ fún nígbà tán bí mi ẹnìkan tó pè mí láti London ó ní àwọn onímọ̀lé sọ pé wọn ò ní ṣàdúrà fún un pé ta ló mọ ìkọ̀kọ̀ ẹnì kọ̀ọ̀kan mo ní dọ̀wọ́ rẹ́kọ̀dù kan tí mo ṣe ní ó tó bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún báyìí ní tí mo pè ní ta ló mẹ́ni tí ó wọ̀ náà ẹ lè máa rí èèyàn tí ó máa kírun tí ó máa lọ ṣọ́ọ̀ṣì tí ó máa ṣe gbogbo kí ni ẹ̀mọ̀ tó ń ṣe ní kọ̀kọ̀ kí ni ẹ̀mọ̀ tó ń gbé ìkọ̀kọ̀ ṣe lójú ayé àwa ẹ̀dá a máa rò pé èèyàn rè ni téèyàn bá wá ń bọ igi tó ń bọ̀ pẹ̀ tó bá wá dọ́run tó bá jẹ́ pé inú ẹ̀ mọ́ tó bá wà lọ́wọ́ ọlọ́tún tó olódùmarè kí lẹ ti fẹ́ ṣe jọ pé ta ló mẹ́ni tí ó wọná babaláwo ń kú àáfàá ń kú o ó ní gbàgbọ́ rọrùn wọ́n sọ ló ti tọ́ o pé náà wà níwàrùn ọlọ́run ló mẹ́ni tí ó wọ̀ná.